لا تقذفونا بالشذوذ فإننا سرنا على نهج الخليل محمد سرنا على نهج الخليل محمد وبقول من شرع شريعة نصله وعلى مقولته الكريمة نهتدي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

وخير الأدي أدي رسول الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته Wàhálẹ́yìkùmù sàlám wàràhìmọ́tòláyì wàbàràkàtù. Adá ọpẹ́ fún Ọlọ́run ọba. Ọlọ́run ọba tó ṣe yí pé òun náà ló ní gbogbo ọpẹ́. Gẹ́gẹ́ bí a ti máa ń ṣàlàyé fún wa, àwọn ọpẹ́ tí a gbọ́dọ̀ má máa dú tí a gbọ́dọ̀ yọ pé ọpẹ́ yẹn ó ti sú wa láti máa dú òun náà ni ọpẹ́ alákọ̀ọ́kọ́ lórí ní Islam lórí ìdẹ̀kùn pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí adúpẹ́ fún ọlọ́run ọba lórí ìjẹ́ mùsùlùmí ẹnìkọ̀ọ̀kan wa alhamdulillah àwa bẹ lọ́hùn kí a jẹ́ ẹni tó ṣe wípé nígbà tí a bá fẹ́ filẹ̀ ayé ìsílẹ̀ tó jẹ́ wípé àmì àmì gbẹ̀yìn nílé ayé yìí tá a fi bọ́ sálìkì àmà abẹ́lọ́run kí ọlọ́run kó jẹ́ kí àmì lórí pé a jẹ́ mùsùlùmí kí a jẹ́ ẹni tí ọlọ́run ọba ó tẹ́wọ́ gbà ní mùsùlùmí kí ọlọ́run ọba kó wá pawápọ̀ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ àwọn ẹni rí lẹ́yìn wá gbà náà a lórí ní mọ́tòlẹ́ àyà ìdẹ̀kùn wípé à ń sẹ̀mí lórílẹ̀ ayé èyí tó jẹ́ pé oore náà ni ó jẹ́ fún wa abẹ́lọ́run kọ́lọ́run ṣe ìsẹ̀mí wa létí àlùjànnà wa ó fi ga sí i má ṣe ní nǹkan tí a fi jẹ ọmọ náà ọlọ́run ọba tún wá fún wa ní àlàáfíà ara pẹ̀lú ìsẹ̀mí náà àlàáfíà náà abẹ́lọ́run kí ọlọ́run kó máa ṣàlékún rẹ̀ fún wa kó má gba àlàáfíà ẹnìkọ̀ọ̀kan wa àwọn tí wọn ò ní àlàáfíà. kí ọlọ́run bá kó bá ṣe àlàáfíà tó ga kọ́lọ́n kó bá ṣe fún wa. èyí tó jẹ́ lẹ́ẹ̀kẹta ìdẹ̀kùn ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ní mọ́tòlẹ̀ amni ọlọ́run fi wá lọ́kàn balẹ̀ wa tí a wà yìí òun náà ló fi rọrùn fún wa láti lè máa jókòó láti máa bára wa sọ̀rọ̀ ọlọ́run ọba bá ti wa sọ yìí ìfọ̀kànbalẹ̀ náà kọ́lọ́n kó má yọ kúrò ní agbègbè yìí àlékún kí ọlọ́run bá kí ó tún ṣe sí agbègbè yìí gbogbo àwọn agbègbè èyí tó jẹ́ pé kò sí ìfọ̀kànbalẹ̀ níbẹ̀ abẹ́lọ́run kí ọlọ́run bá kí ó bá fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ pàtàkì jùlọ gbogbo àyè tí àwọn tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí tí wọ́n wà pátáyányán tó jẹ́ pé kò sí ìfọ̀kànbalẹ̀ ńbẹ̀ kí ọlọ́run kó bá darí ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ gbogbo tí wọ́n bá ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa kọ́lọ́ la hawla wala quwwata illa billah. ní àná nínú súratul anbiya òun náà ni ọlọ́run ti ń bá wa sọ̀rọ̀ ní àyà ninety seven òun lọ́lọ́run ti bá wa sọ̀rọ̀ ní àná ọlọ́run bá ń ṣàlàyé fún wa níbẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واقترب واقترب الوعد الحق okay. واقترب الوعد الحق فإذا هي شاخصة أبصار الذين كفروا يا ويلنا قد كنا في غفلة من هذا بل كنا ظالمين أعوذ بالله من الشيطان الرجيم واقترب الوعد الحق فإذا هي شاخصة أبصار الذين كفروا يا ويلنا قد كنا في غفلة من هذا بل كنا ظالمين. ọlọ́ọ̀bá tí ọlá rẹ̀ ga ń ṣàlàyé fún wa ní àná ọlọ́run ní wàkútà rọ́bẹ̀lì wàádùlẹ̀ àkù. wàkútà rọ́bẹ̀lì wàádùlẹ̀ àkù. àdéhùn ọlọ́run ọba èyí tí àdéhùn náà tó jẹ́ àdéhùn tó fìdí múlẹ̀ òun náà ni wípé ọlọ́run ọba ó gbé gbogbo wa pátá yányán ọlọ́run máa gbé wa dìde lẹ́yìn ikú. òun náà ni àdéhùn ọlọ́run ọba tó fìdí múlẹ̀ gẹ́gẹ́ bá ti ṣàlàyé fún wa lánàá nígbà tí mo ń ṣàlàyé wáwù tó wà níwájú yẹn mo sọ fún wa pé ọ̀nà mẹ́ta òun náà ni túmọ̀ rẹ̀ ṣùgbọ́n ọ̀nà kan òun náà ni ó jẹ́ ọ̀nà tó jẹ́ pé òun náà ló fìdí múlẹ̀ ọ̀nà kan tó fìdí múlẹ̀ náà ni pé wáwù yẹn ká pè ní zaida lẹ́tà tí ó lékún níbẹ̀ so látara bẹ́ẹ̀ yóò jẹ́ wípé àti ó máa jẹ́ wípé olówó máa jẹ́ jàwáàbù ṣẹ́rìtì fún ìdáfúti àti yàjújú wa máa jújù òun náà ni pé nígbà tí a bá ṣí àwọn yàjújù àti màjújù sílẹ̀ wà ó ń min ádàbìn yẹn ń sílù èyí tó yẹ pé àwọn tí wọ́n jẹ́ àwọn Yàjújù wa Májújù yìí wọ́n máa tú jáde láti bí àwọn ẹ̀yìn ààyè tó ga tí wọ́n bá ti wá tú wọn sílẹ̀ yìí ọlọ́run wa ní ìkùtàrọ̀ba àlùwádùlẹ̀ àkù ìgbéǹde èyí tí ò sí èméjì ń bẹ ó ti súnmọ́ nìyẹn. so eléyìí ni nǹkan tí a ṣàlàyé fún wa ní àná ọlọ́run wa ní fáyidá iya. fáyidá iya ṣàkíṣàtún abẹ́sọ́ọ̀rù ladina káfáró. ọlọ́run ní lójú ẹsẹ̀ tí gbèǹde bá ti ṣẹlẹ̀ ìdá àfùjà iya ọlọ́run ní nígbà náà àbùsọ́ọ̀rù ladina káfáró. ojú àwọn tí wọ́n jẹ́ kèfèrí ṣáàkísọ ojú náà jẹ́ ojú tí ó pọ́n tí ó le kókóókó òun ni ojú àwọn tí ó jẹ́ kèfèrí tí ó padà wàá dì so ọlọ́run bá ń ṣàlàyé fún wa pé tálíkì àmà bá ti dìde ńlẹ̀ ìbànújẹ́ àwọn kèfèrí ó ti bẹ̀rẹ̀ láti bẹ̀ lọ. Yà wá ìlànà kọ́lé kún náà fi gọ́fúlátì mi ní àdá. Ọlọ́run bá wọn ṣàlàyé fún wa gbólóhùn yẹn màkúùlì ni gbólóhùn kan ti wà ń bẹ̀ yìí pé kọ ìní náà lẹ́ni tí wọ́n máa sọ báyìí álù wọn wọ́n máa sọ pé ìyá wa ìlànà ìyá wa màrí ìyá táwọn fẹ́ jẹ ó mà ti dé báyìí kọ̀dí kúnnà fi gọ́fúlátìn min àdà àwọn ọmọ ìpè gbèǹde ọ̀sẹ̀lẹ̀ ipò táwa wà ní pé a wà nípò afọ́nufọ́ra min àdà min àdà bá a mọ̀ pé gbèǹde a mọ̀ pé yọ min àdà wadil hàk a mọ̀ wípé àdéhùn tó fìdí múlẹ̀ yìí a mọ̀ pé yọ balikunna. balikunna zalimin. ah ìta jẹ́ ni pé kunna zalimin ajálábòsí sọlọ́run nítorí kí la fi jálábòsí sọlọ́run torí pé lè ánànà sọ̀rọ̀ fún náà ibà àdátàwù ìlà ghairihi torí pé ìjọsìn tó yẹ ká ṣe fọlọ́run àti lọ mú náà àti lọ gbé fún àti wá di ẹni àbòsí náà. إنكم وما تعبدون من دون الله حصب جهنم. ọlọ́run ọba wa ń ṣàlàyé ní àyà ninety eight ọlọ́run bá àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ kèfèrí dọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá wọn wí pé gbogbo yín pátá yányán wàmà tààbùdúnà mìndúnilà àtàwọn tẹ́ ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́run hasobuja annam gbogbo yín lẹ di nǹkan àkóná nínú náà já ànàmà. antum laha waridun. ìdọ́ pé antum gbogbo yín pátá náà já ànàmà tí ò sí méjì bẹ́ẹ̀. so látara bẹẹ ọlọ́run ọba ó ń ṣàlàyé fún àwọn tí wọ́n ń ṣèjọsìn fún kan ní lẹ́yìn ọlọ́run wípé àti tí wọ́n ń ṣèjọsìn fún wọ́n jọ wọ inú náà ni àṣàlàyé fún wa lánàá àwọn tí ọba wọn wọnú náà òun náà ni àwọn tó bá yọnu mọ̀nì àhábà àyè òbàdà ẹ̀ ń bàtí nífẹ̀ẹ́ kí wọ́n sin òun mẹ̀dúnni láì lẹ́yìn ọlọ́run òun náà ni ọmọ jẹ́ tí ọ wà pẹ̀lú ẹni tó bá sì láti ní kí àwọn táwọn bá jẹ́ ẹni tó lọ́n bá bá pọ́n wa lé bóyá ṣe wá láàfáà àbẹ́yẹn pàtàkì kan ká máa sọ́ra kí àwọn èèyàn má máa lọ gbé attribute tó jẹ́ tọlọ́run kọ́ mọ̀ lọ́ máa gbé fún wa. ọlọ́run bá yọ yọ àwọn tí wọ́n jẹ́ àwọn tí àwọn èèyàn sìn bíi Isa bin Mariam ọlọ́run bá yọ àwọn kúrò ń bẹ̀ wọn sínú ẹni tí ọ̀wọ́ náà àwọn màláìka àwọn èèyàn sìn wọn gẹ́gẹ́ bá ti sọ fún wa lánàá oríṣiríṣi nǹkan táwọn èèyàn sìn lórílẹ̀ ayé tá a sí ọ̀nà mẹ́rin so àwọn kan nù wa táwọn èèyàn sìn so wọn ò jẹ́ ẹni tó ṣe pé wọ́n wọná pẹ̀lú àwọn tí ń sìn wọn torí pé àwọn eléyìí ẹni ire ni wọ́n níwájú ọlọ́run àwọn kọ́ ni wọ́n yọ́nú sí pé kí wọ́n máa jọ́sìn fún àwọn àwọn èèyàn kan jọ́sìn fún wọn ni ọlọ́run ní gbogbo àwọn wọ̀nyí ẹni tí ń jọ́sìn fún nǹkan àti tí wọ́n ń jọ́sìn sí. gbogbo wọn ni ó jẹ́ nǹkan tá a fi kò iná jahannama antum laha waridun. wọ́n dẹ̀ máa wà lẹ́ni tí ó kù sínú ẹ̀ dakiluna wọ́n jẹ́ tí ó wọ inú náà jahannama tí ó sì méjì bẹ́ẹ̀. Now. لو كان هؤلاء آلهة ما وردوها nípa pípẹ́ ọlọ́run ọba kó máa fi àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ọlọ́run máa ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ ọlọ́run sọ gbólóhùn yìí pé làwùkánà àwùlà ìhà. làwùkánà àwùlà ìhà ní máa wà rọ̀jú tó bá jẹ́ pé àwọn ta ni wọ́n máa wọ náà lọ yìí ìyẹn ni àwọn tí wọ́n sìn alimabudu àwọn tí wọ́n sìn mìdúnilá lẹ́yìn ọlọ́run àwọn ni alẹ́ a ká ní wọ́n bá lọ jẹ́ pé àwọn wọ̀nyí bá lọ jẹ́ alẹ́ àbàyàn tí wọ́n bá lọ jẹ́ ọlọ́run ni so àwọn wọ̀nyí tí wọ́n bá lọ jẹ́ ọlọ́run ni máa wàrọ̀ dù ha fún oníwọ́nú náà ẹ bá jẹ́ ọlọ́run lè wọ́nú náà ọlọ́run fi àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ọlọ́run fi wọ́n ṣe yẹ̀yẹ́ pé dẹ́fi mọ̀ yìí pé àwọn tẹ́ ẹ sìn ìwé sí kíni o wọ́n sọ ọlọ́run lọ́jọ́ kí mi ní bó kó wọn pọ̀ mọ́ nínú náà. wà á kó ló fi àkọ́ àdìdún ọlọ́run wa ṣàlàyé pé gbogbo wọn pátá yanyan òun ni wọ́n máa bẹ̀gbére níbẹ̀ láfi ṣàlàyé fún wa wípé ìṣẹbọsọ́lọ́run ọ̀nà méjì ló mú wá ń bẹ̀ nísìn ẹni tó ṣẹbọsọ́lọ́run yóò máa bẹ̀gbére nù náà ẹni tí wọ́n ń mú pọ̀ mọ́ ọlọ́run tí ó náà yọnu sí tí wọ́n mú un pọ̀ kí wọ́n máa jọ́sìn fún ọ̀nà máa bẹ̀gbére nù náà ọlọ́run yìí dẹ́ foríjì ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹbọ. E so ẹ tí koba kó bá àtẹni so àwọn méjèèjì ni wọ́n máa bẹ gbére nínú náà kọ́ koba wọn kó bá wa náà. lahum fiha zafirun wa hum fiha gbogbo wọn pátá yányán nígbà tí wọ́n bá wà nù náà lahum fiha ohun tí ma jáde láti inú inú wa nígbà bá ń ṣẹlẹ̀ òun ni wọ́n ń pè ní zufurọ́tù so làwọn fi àzẹ̀fìrù òun náà ni gbólóhùn yẹn gbólóhùn yẹn náà ni sẹ̀fìr yóò máa wá yóò máa wà fún wọn tí wọ́n máa mí pò kàn nínú náà náà. wàhùn fi hà láàyè sùmọ̀rù. ẹ̀rí wàhùn fi hà láàyè sùmọ̀rù wọn ò ní jẹ́ ẹni tí ó máa gbọ́ràn nínú náà láwọn àsìkò kan ò ní máa gbọ́ràn láwọn àsìkò kan wọ́n padà máa gbọ́ràn gẹ́gẹ́ bá ṣàlàyé fún wa lánàá àbí ká sọ pé ìkan àti kejì nítorí ni wọ́n ní gbọ́ ń bẹ̀ yẹn náà ni pé mímípò kan tẹnì kejì kò ní gbọ́ mímípò kan ara rẹ̀ nìkan òun náà ni ó máa ṣe kí ni o òun náà ni ó máa gbọ́ so látara bẹ́ẹ̀ ọlọ́run bá ń ṣàlàyé fún wa àbí ká sọ pé wọ́n máa gbọ́ nǹkan tí ó máa bà wọ́n nú jẹ́ ṣùgbọ́n nǹkan tí ó dùn wọ́n nú ò ní gbọ́ láì so ọlọ́run ti fi mọ̀fúrú bí nǹkan tí wọn ò ní gbọ́ ó ti fi pamọ́ làwọn afọ́ntẹ́pù sì fi tú ní ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn wípé nítorí jẹ́ nìyẹn tá a sọ fún abẹ́ wọn ti tú bẹ́ẹ̀ so látara bẹ́ẹ̀ ọlọ́run bá ń ṣàlàyé bí wọ́n ti máa jẹ ìyà nínú náà náà. إن الذين سبقت لهم منا الحسنى. ọlọ́run bá yọ àwọn tó ṣe yí pé àwọn èèyàn jọ́sìn fún wọn ṣùgbọ́n àwọn èèyàn yìí o wọn ò yọnu sí bí wọ́n ti jọ́sìn fún àwọn ọlọ́run ní ẹ̀rá àwọn tó ṣe wípé sábà kọtílà òun mi ná ọlọ́run ní àlìhúsínà ìmọ̀ wọ àlìjánà àlìhúsínà oríire èyí tó jẹ́ pé oríire àlìkìámà àwọn tó jẹ́ wípé sábà kọtí mi ná làwọn látọ̀dọ̀ wa ó ti gbáwájú fún wọn nítorí pé àwọn náà ti ṣiṣẹ́ eré àti sọ pé àwọn ilé àlìjánná ni wọ́n wọ̀ àwọn tó bá jọ́sìn fún wọn kò sí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀ mọ́ ẹ bá ti parí ayé ẹ̀ ní mùsùlùmí ó ti gba wájú pọ́lọ́ sọ pé yóò jẹ ní àlìjánná nìyẹn kẹ́ni kan tún wá bọ́ bí sàárì rẹ̀ kó tún máa taná ń kó tún máa kọ́ máa jó ń kó lè kó bẹ́ẹ̀ tó wà nù sàárì mọ́ tiẹ̀ torí pé òun ti parí ayé ẹ̀ síbi tó so sábàkọ́tì ó ti gba wájú fún rẹ̀ níbẹ̀ àlè ó sìn náà so ìjẹ́ni àlìjẹ́nà oríire ti gba wájú fóun tiẹ̀ ó ti parí ayé ìsinmi tó so lọ́dọ̀ àwọn ọlọ́wọ́n ba ìgbà dáadáa ti gba wájú fóun tiẹ̀ kẹ́nìkan tó wá fẹ́ sọ pé òun fẹ́ kó kò lè kó bá mọ́ ọlọ́ni irú àwọn eléyìí ọ̀la ìka àlẹ́ ọlọ́ni àwọn eléyìí àgbẹ̀ wọn jìnnà sínú iná orí iná lálẹ́ torí pé àsìrọ́ọ̀tù orí náà ni wọ́n tẹ́ sí ibẹ̀ lèyìn ọgbà nínú àlìjánná àlìjánná wọn wà wájú ń bẹ̀ ṣùgbọ́n àwọn kan ó kọjá gẹ́gẹ́ bó ṣe ọlọ́run ọba ti sọ àwọn kan ó kọjá bí ìgbà tí mọ̀nàmọ́ná tó bá kọjá so mọ́bù àdúrà wọ́n kọjá lẹ́nu ṣe yí pé àti ẹ̀ní jẹ́ kí wọ́n mọ̀ yí pé iná kankan bẹ́ ń sàlẹ̀ so bí àwọn yóò ti máa kọjá nìyẹn so àwọn yóò máa kọjá wọ́n máa yára kọjá àwọn kan kàlámù ìlú bá sọ bí ìgbà téèyàn ṣẹ́jú lóòkè tó ṣẹ́jú lọ sísàlẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti kọjá àwọn kan kọjá bí ẹṣin tó lè yára dáadáa bí ràkúnmí tó lè yára dáadáa bí wọ́n ti máa kọjá nù ẹlòmíì ó sì kọjá tó yẹ pé gbogbo wọ́n ti fi àwọn ẹmu ga oríṣiríṣi síbi ẹ̀gbẹ̀gbẹ̀ ẹ̀bẹ̀ tó yẹ pé yóò ṣe léṣe gan kó ló di pé yóò bọ̀ sọ́hùn <laughs> nítorí bóun náà ni ṣùgbọ́n ojú rẹ̀ ó rí tó kó ló di pé yóò lè kọjá ní òkè ọ̀sọ̀rọ̀ ọlọ́ni àwọn eléyìí tí wọ́n ti jẹ́ pé oríire dáadáa wà fún wọn. ọlọ́ni á gbé wọn jìnnà sí náà wọ́n kàn kọjá lórí ẹ̀ ní fírí wọ́n dẹ̀ bọ́ sí ibi tí wọ́n ti wọnú àlìjánnà náà. ọlọ́ni wọn ò tiẹ̀ ní gbọ́ àṣìṣà á dídún tí iná ń dún dídún náà jáde náà. wọn ò ní àṣìṣe mọ jẹ fílíì náà jẹ ànámọ wọn ò ní ò ní gbọ́ pé dídún tí ó máa wá láti inú náà jẹ ànámọ àwọn ò ní gbọ́ ẹlòmíì kò ló gbogbo dídún náà jẹ ànámọ ni wọn ah ibi dẹ́rù ọmọ àbàdé ní àwọn eléyìí láàyè náà àṣìṣe. láàyè náà àṣìṣe. wọn ò ní ohun kankan láti tí ó máa wá láti inú náà wò ní gbọ́ náà. وهم فيما اشتهت أنفسهم خالدون. ọlọ́ni àwọn tá à ń sọ yìí tẹ́ bá ti wá wọnú àlìjánná tán wàhùn khaliduna wọ́n máa bẹ gbére náà nú àlìjánná ni fíì mọ̀ṣítà àti àǹfùsùn wọ́n máa bẹ gbére níbi nǹkan tó ṣe yí pé ẹ̀mí wọ́n máa tú sí tó bá fẹ́ ẹ̀mí wọn ni wọ́n máa mú pé mo fẹ́ nǹkan báyìí mo fẹ́ nǹkan báyìí kò sí tẹ́yẹ̀ béèrè inú àlìjáná tó láwọn ò ní ṣe fún yàn náà so ibi tí a bá tẹ̀síìrì dé ní àná ò ní one hundred and two so ní òní a bẹ̀rẹ̀ tẹ̀síìrì wa láti one hundred and three suratul anbiya quran twenty one one hundred and three náà. أعوذ بالله من الشيطان الرجيم لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا هذا يومكم الذي كنتم توعدون يوم نطوي السماء الكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون ọba tí ọlá rẹ̀ ga ó ṣàlàyé fún wa nípa àwọn tí ọlọ́run ní kí wọ́n parí ayé wọn sórí tọlọ́run tó jẹ́ wípé ìjẹ́ àlìjánná ó ti fìdí múlẹ̀ fún wọn ọlọ́run ọba wa ń ṣàlàyé àwọn ntí ń bẹ ní ọjọ́ gbèǹde alkiyama tó jẹ́ nǹkan tó burú jọjọ ṣùgbọ́n tọ́lọ́wọ́n ọba ò ní ní kó máa jẹ́ títí àwọn èèyàn yìí ọlọ́wọ́n bá ń ṣàlàyé fún wa ní aya one hundred and three ọlọ́run ní la yahzunuhum lè fásáwòlẹ̀ akbaru. la yahzunuhum lè fásáwòlẹ̀ akbaru. ọlọ́run ọba ní ìbẹ̀rù tó jẹ́ pé òun ní ìbẹ̀rù tó tóbi jù láyà zunuhum ọlọ́ni ìbẹ̀rù tó tóbi jù láyà zunuhum kò ní kó ìbànújẹ́ kò ní kó bá àwọn tá à ń sọ̀rọ̀ wọn yìí ẹ ń bá ti parí ayé rẹ̀ ní mùsùlùmí ìbẹ̀rù tó tóbi jù kò ní kó bànújẹ́ bá àwọn àfáà wa ní alifazawulẹ̀ akbar gbólóhùn kan ni èyí tó jẹ́ pé àwọn àáfàá sọ pé ìbẹ̀rù wo ló tóbi jù alákọ̀ọ́kọ́ ni pé àkọ́kọ́ ní nǹkan tá à ń pè ní náfúkọ́tù lè fáza ì so fífọn fèrè èyí táwọn yẹn sọ pé náfúkọ́tù lè fáza ì ni so lọ́dọ̀ àwọn àáfàá àwọn kan gbà pé fífọn fèrè méjì ni àwọn kan gbà pé ó ju méjì lọ ṣùgbọ́n ètò orinlẹ̀ gangan òun náà ni méjì gẹ́gẹ́ bó ti wà nù suratu Zumar aya sixty eight ọlọ́run ọba fi di méjèèjì ọlọ́run ọba ó fi rinlẹ̀ ọlọ́run ní wànúfẹ́kọ̀ fi súrì fásọ ikọ̀ máa ń fi sàmà wá tí máa ń fi àrùdì ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض. Ọlọ́run ní wọ́n fọn nǹkan sínú fèrè nígbà tí wọ́n bá fọn sínú fèrè gbogbo ohun tí ń bẹ nínú sánmà àti gbogbo ohun tí ń bẹ nínú lẹ́ẹ̀lẹ̀ gbogbo rẹ̀ ni ó kú pátáyányá. Ìlànà ṣáá àyàfi àwọn tọ́lọ́wọ́ ọba ọba tí ìfẹ́ kí wọ́n kú táwọn náà padà wá kú náà. sọ̀nà ló fi kọ́ bí ìwúkọ́. tó bá lẹ́yìn wá gbà náà tí gbogbo nǹkan bá ti kú tán yányán wọ́n tún wá fọn ẹlẹ́ẹ̀kejì náà. fàyídà òkè àròyìn ọ̀rọ̀. tábàdí wá fẹ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni àwa dìde ńlẹ̀ kiamun so yanzuru kálukú wà á dìde ńlẹ̀ á wu á retí tó fẹ́ ṣẹlẹ̀ so ìyẹn ló fi lẹ́gbẹ́ àwọn afáàfin nílẹ̀ yìí pé ìfọ́n fèrè kò ju méjì lọ so ìfọ́n fèrè kò ju méjì lọ ṣùgbọ́n ètò yẹn tó máa ń fi rinlẹ̀ ní pé ó lè má jẹ́ ìfọ́n fèrè òun náà ni wípé tó bá dijọ́ gbéǹde alikiyama nígbà tí gbogbo wa tọ́lá wọn bá bá ní kí wọ́n pọn fèrè ẹlẹ́ẹ̀kejì tá a ti wá dìde ńlẹ̀ á wà wà ní gbangba a máa wà níbi tí ọlọ́run ti fẹ́ dájọ́ bọ́dẹ̀ bí alákọ̀ọ́kọ́ ọlọ́run kọ̀ọ̀kan kó wa sí ààyè Bethel Makdas ìyẹn ni awalul hashri bàbá ti ń dìde ńlẹ̀ lẹ́ báyìí Bethel Magdas ni Jerusalem nílẹ̀ alákọ̀ọ́kọ́ tí gbogbo èèyàn tí wọ́n ti dúró tọ́lọ́wọ́ ti kó wọn jọ lẹ́yìn náà ọlọ́wọ́ wa bá dálà ilẹ̀ ẹlẹ́yìí yóò padà yóò wá padà yóò wá di ilẹ̀ ẹlẹ́ta ti fẹ́ dájọ́ so yóò wá bọ́ sí ilẹ̀ ẹlẹ́ẹ̀dájọ́ nígbà tó bá wá ti wá di ilẹ̀ ẹlẹ́ẹ̀dájọ́ ilẹ̀ ẹlẹ́ẹ̀dájọ́ yẹn òun ni òun ni le akibaru so àwọn kan òun ni fazawulẹ̀ kí akibaru bàbá jí wa láti inú tó to a yẹn tá a dìde ńlẹ̀ẹ́lẹ̀ yẹn ó ní ìbẹ̀rù tó yẹ o tó tóbi jù torí pé oríṣiríṣi ìbẹ̀rù òun náà là á kojú táyà bá ti ń dìde nù sàárè bá kan tẹ́mátó kójọ sí gbangba atali àlìkìyàmọ̀ ìbẹ̀rù ńlá kan ni wọ́n á bẹ̀rù pé òwa ni àlìfáza ulẹ̀ akibaru bí tí wọ́n lọ wà nù. ìdẹ́ pé gbogbo àwọn afá àwọn máa mú pé fáza ulẹ̀ akibaru nìyí alákọ̀ọ́kọ́ àwọn kan gbà pé tẹ́mátó ti fún fèrè gbogbo wa dìde ńlẹ̀ẹ́lẹ̀ tá à dìde yẹn tá à lọ síbi adol mashal wípé òun gangan ni kí ni ó àlìfáza ulẹ̀ akibaru àbẹ́rẹ́ àbẹ́dá bá ti wà ní gbangba tá tí a wà ní gbangba àta tọ́lọ́wọ́n bá ti fẹ́ dájọ́ gbangba àta yẹn náà àwọn afá gbà pé àlìfáàzáwù tó lágbára ní bẹ́ńbẹ́ ìbẹ̀rù tó tóbi òní bẹ́ńbẹ́ ìtọ́ pé wọ́n gbà wípé àdìsí kan wá wípé gbogbo ọmọ èèyàn pátá yẹn yẹn oní òtún padà wàá dákú ní gbangba àta àlìkèámà kò sẹ́ni tí ò ní dákú níbẹ̀ nígbà táwọn yẹn bá wá dákú ọlọ́run bọ́ ẹsẹ̀ wàá gbé àwọn èèyàn tó ṣe ọlọ́run bá fi sọ yí pé òun ni ẹni alákọ̀ọ́kọ́ ẹni tí ọ̀kọ̀ọ̀kọ́ tají ṣùgbọ́n wá ní òun á Musa adéyẹ kó ti dìrọ̀ mọ́ àríṣù ibi ibi ẹsẹ̀ àríṣù ọlọ́run ọba òun ọ̀wọ́ á mọ̀ bóyá Musa ní titi ẹ̀ o bóyá ó tají ṣáájú òun àbíkọ́ jẹ́ pé ọlọ́wọ́n bò ní kó wọ́n dákú yẹn nítorí pé ó ti dákú kan rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tó yẹ kó ló fẹ́ rí ọlọ́run ó ti dákú èèyàn rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tó ló fẹ́ rí ọlọ́run ó ti dákú èèyàn bẹ́ẹ̀ lọ́nà bá san lẹ́sàn-án yìí pé dídákú táwọn èèyàn dákú ní gbangba àti àlèkè àmọ́ so musa ń tiẹ̀ kò ní ṣe kí ni o kò ní dákú pẹ̀lú wọn ṣọlọ́run bá mú méjèèjì wá àbí kọ́ jẹ́ pé ọlọ́run ni kó lè tají síwẹ́ kí ni o sísá òun lè wá ọkọ̀ tají tó bá dé wá tají òwò kàrí musa báyìí ni akidun bìkọ imati mi kọ wa ibi ash yóò mú òpó kanú àwọn òpó ash tí ó ṣe kí o tí ó dì mú sọ àwọn afáàjẹ kò yọ gbangba alikiyama alifazawulẹ akabaru ó ṣe kí ni o ibẹ̀ yẹn kátó lè kọjá níbi àsirọ́t ọlọ́run ọba ó gbogbo àwọn tí wọ́n jẹ́ kèfèrí yóò ti kó wọn dànù náà àwọn náà ó sì máa wo bí ti ń kó kèfèrí sínú báyìí a máa wo bí ti ń kó sínú báyìí ọlọ́run ọba ó wà ní ó dé iná pamọ́ àwọn àwọn gba a fẹ́ gbà ní afárá yìí kì í sọ pé afárá kan tó pé àdákùnmínà ṣá wọ́n ní ó fẹ́lẹ́ ju irun ẹyọ kan báyìí tó máa mú irun kan báyìí ó fẹ́lẹ́ ju irun níta fẹ́ gbà kọjá ni níta fẹ́ bọ́ sínú àjànà a sì mọ̀ pé iná lọ́wọ́ ànsálẹ̀ yìí so àwọn afáàní ìyẹn gángan ni kí ni ọ àlìfáza ó kẹ́lẹ́ àlẹ́ akbar tí ó sì èméjì bẹ́ẹ̀ soríṣiríṣi ọ̀rọ̀ táwọn afáà sọ nìyẹn lórí nǹkan tó ṣe kí ni ọ ti ń jẹ́ ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí òun làwọn afáà sọ wípé ó jẹ́ alifazau al-akbar nígbà tá a bá dìde ńlẹ̀ láti inú sàárè so dáhùn ọmọ sọ pé máa ń ba asana mímọ rẹ so fazau al-akbar ṣètà ló gbé adìde níbi tá a ti ń sùn lọ àwọn kan gbà pé òní alákọ̀ọ́kọ́ òní fazau al-akbar gbangba tá a lè kí á mọ̀ tọ́lọ́mọ̀bọ̀ òní tí ìṣèdájọ́ tó kẹ́kọ̀ọ́ wa bẹ̀ lóbi jẹ́ pé láti lọ bá àwọn tí wọ́n jẹ́ àwọn ànábí ọlọ́run kí wọ́n tiẹ̀ lọ bá abẹ lọ́run kó lọ́run tiẹ̀ wà á dájọ́ nígbà tó bá sú wa ìyẹn náà alifaza wọlé akbar ni nígbà tá a bá rí asirot tí wọ́n kó àwọn ọmọ náà dànù náà tẹ́lu ọmọ bàyàn pé ọ̀nà wo lè yàn pé gbà kọjá níbẹ̀ ìyẹn náà ó tún máa jẹ́ kí ni ọ alifaza u akbar so àwọn afa sọ pé alifaza wọlé akbar ni ó lè pé àwọn afa tó mú ọ̀rọ̀ kan wá tí wọ́n tún pè ní alifazawul akbar òun náà ni nígbà tí ọmọ aná tó bá bọ́ sínú iná tán tí ọmọ àlìjánná tó bá bọ́ sínú àlìjánná tán ọlọ́run ọba ó wà á ní pé kí wọ́n mú ntí máa pààyàn gangan kì í ṣe malakul mauti o ikú gangan tí máa pààyàn ọlọ́run ní kí wọ́n mú wá tó ti mú kú dé báyìí wọ́n mú wá gẹ́gẹ́ bí àgbò gbogbo èèyàn ni ó rí i pé ikú tí wọ́n yọ síyàn ni tí wọ́n fẹ́ pààyàn ọlọ́run bá kan lè dá ikú kọ́lá kọ́lé mọ́wùtà ó dá ikú ikú èèyàn ni ọlọ́run sọ dé èèyàn ní tá a lè fojú rí ní tòótọ́ ṣùgbọ́n ọlọ́run bá wá sọ di ẹran táàdì ọlọ́run á ní kí du láàrin àlìjánná àti iná pé ikú ni wọ́n ti dú yìí o gbogbo ẹni tó ti wà ń bì kò lè kú wọn so àwọn ọmọ náà bí wọ́n ti máa wà lọ ní gbére kò sí kú wọn ọmọ àlìjánná bí ó ti máa wà gbére nìyẹn kò sí kú mọ́ wọ́n ní ọmọ àlìjánná inú wọn wà máa dùn ní títí wọn ìdùnnú lélẹ́yìn ọmọ jẹ́ fáwọn lọ bẹ̀tẹ̀ àwọn ọmọ náà ìbẹ̀rù ńlá tó ga jù fáwọn nìyẹn ìgbẹ́rẹ́ lè yẹ ká pè ní tábìlì túmọ̀ yẹn ní alifazawul akbar nítorí pé kí ni o kò jẹ́ fazawu fún àwọn ọmọ àlìjánná ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ọmọ náà fazawu tó ga jù nìyẹn kéèyàn rí pé ìbẹ̀rù tó ga jù tí ò sí wẹ̀ ló jẹ́ fáwọn ọmọ náà torí pé kò ní sí ikú fún wa mọ́ sọ látara bẹ́ẹ̀ bí àwọn afáà ti máa ń ṣàlàyé àyà fún wa nìyẹn ọlọ́run wa ni àwọn tó wá jẹ́ mùsùlùmí láyà zulu. láyà zulu ọlọ́run ní ìbẹ̀rù tó tóbi jù yẹn kò ní kó bànújẹ́ báwọn tó bá pẹ́ ti kú náà ni wọ́n ìgbé láyà zulu ọ̀hún alifaza wọlé àkùbá tó bá pẹ́ bi ti kú tí wọ́n bá ti pa ikú àwọn mùsùlùmí tiwọn kí ni o láyà zulu ọ̀hún alifaza ọlọ́run ní kí ni ọ torí pé tá a bá túmọ̀ ọ̀gẹ́lá ìtọ́gbẹ̀yìn yẹn gan láfẹ̀ẹ́ túmọ̀ rẹ̀ sí torí pé kí ni ọlọ́run sọ pé wọ́n kọjá lórí asirat tí wọ́n bá kọjá lórí asirat wọn ò ní àwọn èèyàn ò ní mọ feeling pé wọn ò tiẹ̀ ní gbúrò gàgà tí ń ṣẹlẹ̀ nínú náà wọ́n ti kọjá lórí asirat nìyẹn wọ́n ti bọ́ ni wọ́n ti fi wọ́n sálì jẹun náà so tó bá wá pa ikú láyà <laughs> azunu kò ní jẹ́ ìbànújẹ́ báwọn ń tàn án kò ní jẹ́ ìbànújẹ́ kò ní ṣe kíni o kò ní jẹ́ fáwọn ìdùnnú òní ó ṣe kíni o òní ó jẹ́ fún àwọn náà. wàtàtàlà kọ́ọ̀hùn mẹ́lá ìka. ọlọ́run ni wàtàtàlà kọ́ọ̀hùn mẹ́lá ìka ọlọ́run nínú àlìjánná àwọn tí ó máa wẹ́kọ̀mù wọn nínú àlìjánná. ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ àwọn màláìka àwọn ni wọ́n máa wẹ́kọ̀mù àwọn tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí nínú àlìjánná wọ́n máa kí wọn wọ́n máa sálámà sí wọn wọ́n máa kí wọn máa wọlé máa rọra so àwọn tí wọ́n jẹ́ àwọn màláìka òun náà ni wọ́n máa pàdé wa àwọn náà ni wọ́n máa kí wa àwọn náà ni wọ́n máa gbé gbogbo tá a bá ń fẹ́ pátá yányán wọ́n máa gbé wa fún wọn sọlọ́n bá ń sàlàyé báyìí náà. هذا يومكم الذي كنتم توعدون wọ́n ní wọ́n máa sọ fún wa wípé eléyìí ni ọjọ́ yín alẹ́bí kóńtòǹtò àdùn ló jẹ́ pé fásitì akbar àwọn apá tó fi tún ẹni nǹkan mi ipe padà bá ti ń dìde ńlẹ̀ láti inú sàárẹ̀ àwọn aláìka náà ni wọ́n sọ pé eléyìí ni ọjọ́ ló ṣe pé yàwó mu kùn. àlá yàwó mu kùn lẹ́dí kùn tuntun àdùn. eléyìí ni ọjọ́ yín àlẹ́dí kùn tuntun àdùn èyí tó ṣe yín pé wọ́n ti ṣàdéhùn rẹ̀ lẹ́fun yín wípé ẹ jẹ́ ní ìfọ̀kànbalẹ̀ ń bẹ̀ ọjọ́ yìí ni ọjọ́ títí yín náà. yàwó mọ̀nà tó ń sàmà akẹ́kọ̀ọ́ yìí sí ilé lẹ́kọ̀ọ́ tó bẹ̀ ọlọ́run bá wá fẹ́ ṣàlàyé ọjọ́ gbèǹde alkiyama ọjọ́ gbèǹde alkiyama nígbà tí ọlọ́run bá bá ti ní kí fèrè àkọ́kọ́ kó di nǹkan tí ó di fífan àti tí gbogbo wa tọ́lọ́run bá ti kó wa jọ wọ́n tún fọn fèrè ẹlẹ́ẹ̀kejì àtúnwá dìde ńlẹ̀ ọlọ́run bá wá jẹ́ ká rí àwọn oríṣiríṣi nǹkan nígbà náà ọlọ́run ọba àwọn kan gbà pé lẹ́yìn fèrè àkọ́kọ́ ni àwọn kan gbà pé lẹ́yìn fèrè ẹlẹ́ẹ̀kejì ni sọ̀tà bá gbà pé lẹ́yìn alákọ̀ọ́kọ́ pẹ̀lú àwọn àdìsí tí a fẹ́ kà ọlọ́ni sẹ́mà yìí tí à ń wò yìí kálíbà àmà títóbi ọlọ́run ọlọ́run ọba yóò ka ni yóò ka يوم نطوي السماء كطي السجل للكتب so wọ́n lọ kà fún wa aya kan nínú suwatu sixty seven níbẹ̀ torí pé kíkà tí wọ́n sọ ń bì wọ́n sọ ẹni tí ó kà á ẹni tí ó kà á ṣùgbọ́n a rí bẹ́ẹ̀ pé ọlọ́run ọba bọ́lọ́run ọba ti máa ká kí ni o bọ́lọ́run ọba ti máa ká sánmọ̀ ọlọ́run gangan ni ó kà tán yẹ́nyẹ́ so ọlọ́run bá bẹ́ sàlàyé fún wa bọ́wọ́n ọlọ́run bá ti ká sánmà nínú swatu Zumar sixty seven. وما قدر الله حق قدره والأرض جميعا ọlọ́ni wà máa kọ́dàrú lọ à akọ̀kọ̀dìrí hì ọlọ́ni ẹ̀yin ènìyàn ẹ̀ lè sòdiwọ̀n ọlọ́run ọba àbútí yẹ kẹ́ sòdiwọ̀n ẹ̀ ẹ̀ka lè máa gbọ́ ọkọ̀ ọlọ́run ni ẹ̀ka máa gbé ọlọ́run tóbi ni ẹ̀ mọ bọ́lọ́run ti tóbi tó ẹ̀ mọ bọ́lọ́run ti rí ẹ̀ kàn máa ṣàgbàpẹ́ àṣàgbàpọ̀ ọlọ́run bẹ̀ náà. wáyé àwọn òjò mi yá. ọlọ́run ni gbogbo ilẹ̀ ẹlẹ́yìn láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó parí sí kọ̀bùdọ́tù ìyàwó mọ̀lẹ́kìyà. bọ́lọ́run ti dì mú ni ọlọ́run kó ti ṣe gbogbo lẹ́lẹ̀ láti ló di bẹ̀rẹ̀ tó parí sí ọlọ́run kan dì mọ́ wọ́n báyìí lásán so gbogbo lẹ́lẹ̀ náà. wàsàmáwàtú mọ̀tòwìyàtún bìyàmínì. mọ̀tòwìyàtún bìyàmínì. mọ̀tòwìyàtún bìyàmínì. so wàsàmáwàtú gbogbo sánmà yìí láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó parí sí mọ̀tòwìyàtún bìyàmínì. ọlọ́run bó tún mú ọwọ́ rẹ̀ ọlọ́run tó ṣe kíni o ọlọ́run ọba yóò tó fi kájọ yóò tó mú bẹ́ẹ̀ so gẹ́gẹ́ bí a ti sọ bẹ́ẹ̀ náà ni pé bí ẹ̀mí nìyí ọwọ́ ọlọ́run ọba gẹ́gẹ́ bí àwọn afáàlì súnmọ́ jama náà ni pé ọwọ́ méjì ó náà ọlọ́run bá sọ fún apóhùn ní àwọn èèyàn tara eléyìí wọn sọnù pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n wọn sọ pé tọ́wọ́n sọ fóun ní nǹkan àgbàpọ̀ ní náà ni ṣùgbọ́n kílìtà ìyàdé ìyẹ̀mí ìlú gbogbo ọwọ́ tọ́lọ́run ọba ní pátáyányán àti kíníkejì àìpé kan ló sì àìpé kan lọ́tún méjèèjì kí ni o ọ̀tún ni torí pé ọwọ́ òsì títí wà nìyí a máa lè máa lè ṣe nǹkan tó ń tọwọ́ ọ̀tún ọmọ sí ẹni tọwọ́ òsì ẹ̀ bá dẹ̀ ń ṣe nǹkan dáadáa ọwọ́ ọ̀tún ò ní lè ṣe kí ni o tùmọ̀ tọ́ ọlọ́run ọba kò sí àbùkù kankan nínú ọwọ́ ọlọ́run ẹnìyàn kò dẹ̀ rí so a nígbàgbọ́ sí pé ó ṣàlàyé fún wa pé òun ní ọwọ́ ọwọ́ méjì ó sì fi rinlẹ̀ so àwọn ló dẹ̀ gbà pé bọ́lọ́run ti sọ yẹn gẹ́lẹ́ náà ní orí òun ìgbàgbọ́ wa lé lórí so látara bẹ́ẹ̀ ọlọ́run bá lóun di ilẹ̀ ẹlẹ́mọ̀ báyìí òun ó dẹ̀ mú sánmà òun ó tún dìímú pẹ̀lú ọwọ́ ọ̀tún òun. so so mímọ́ ọlọ́run ọba náà a lè fi nǹkan kan wé ọlọ́run a lè rẹ́ nìkan tí ó wà á jẹ́ ẹ̀dá ọlọ́run tí ó lóun fẹ́ mú sánmà àti lẹ́lẹ̀ ló ti tóbi tó ìkọ́wá lóun ó di òun ó di mọ́wọ́ báyìí so ṣe é ṣe bẹ́ẹ̀ kò ṣe é ṣe ló fi jẹ́ pé ẹ lè mọ bọ́lọ́run ọba ti tóbi tó so ló fi jẹ́ pé ẹni tó ń fẹ́ tó ká kinní yẹn jọ la fẹ́ ṣàlàyé fún wa nínú àyà tá a fẹ́ kà yìí tiẹ̀ kò ṣàlàyé pé ọlọ́run ọba ni ó ṣe kí ni o ni ó kàjọ so àyà yìí tó wá ṣàlàyé fún wa pé ọlọ́run ni ó kàjọ so nínú àdìsí tó yẹ pé Ibn Umar gbà wá lọ́dọ̀ ìṣọ́ ọlọ́run ọba òun náà ni pé òun náà fi ó wà ní Bukhari ó wà ní Muslim ó fi rinlẹ̀ yìí pé inna yaqbidu yawmal qiyamati al-ardi gbogbo lẹ́lẹ̀ pátá yányán lọ́wọ́ bó ṣe kí ni o ni ó kájọ gbogbo lẹ́lẹ̀ wàtẹ̀kùnù samawatu bìyẹ̀mínì so gbogbo sẹ́wọ̀n pátá yányán yóò dẹ̀ wà ní ọwọ́ ọ̀tún ọlọ́run so yẹn ló jọ fún wa àdìsí kan ní wà pé ilẹ̀ ẹlẹ́ náà ọlọ́run yóò kó jọ pẹ̀lú ọwọ́ ẹ̀ ni ṣùgbọ́n àgbọ̀dọ̀ pé lọ́wọ́ òsì yakubidu lawu samawati yi bi ardu i wàlẹ arudu bili yadi li hukurọ ọwọ abẹbẹ ọlọ́wọ́ musama yóò kójọ pẹ̀lú ọwọ́ rẹ̀ yóò tún fọwọ́ míì yóò tún ṣe kíni o yóò fi gba ilẹ̀ ẹlẹ́mu súnmọ́ ya uzuhunna ọlọ́wọ́ àmì méjèèjì lọ́wọ́ rẹ̀ báyìí wàyàkúlù anali maliku ọlọ́wọ́ ni èmi lẹ́nu ní gbogbo nǹkan pátá yányá so kálíbà mọ́ títóbi ọlọ́run ọba òun náà ni pé ọlọ́run bá wa ń sọ fún wa nínú àyà yìí pé ìyàwó mọ̀ nẹ́tì ní sàmà. ọlọ́run ní kàtọ́ yìí sì jílì lèlè kútúbì àwọn àfáà tí wọ́n jẹ́ àwọn àfáà onítẹ̀fsír oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n sọ lórí gbólóhùn yìí ọjọ́ tí àwọn ọlọ́run ọba tí a kà sánmọ̀ àwọn ọlọ́wọ́n ọba á kà sẹ́mọ̀ ọlọ́ni ó kà sẹ́mọ̀ ń bẹ́ yẹn náà tó lọ́wọ́ bá ló ń bẹ́ yẹn ó fi jẹ́ yòá dìmọ̀ ní ọ̀sáwù nìyẹn kì í bá màláìka ni ó kà sẹ́mọ̀ ọjọ́ tí a kà sẹ́mọ̀ kàtọ́ yìí sì jí lílìlì kùtù àwọn àtúwọ̀n méjì òun náà ni àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà ni wọ́n sọ fún wa yìí pé kì í ṣe ìtumọ̀ tá a gbọ́dọ̀ gbà wọlé nínú tẹ̀síìrì kàtọ́ yìí sì jí lí lèlèkútù so ìtumọ̀ méjì òun náà látún wá gbà wọlé nínú tẹ̀síìrì so ìtumọ̀ mẹ́rin olówó à ń bẹ̀ ṣùgbọ́n ìtumọ̀ méjì à gbọ́dọ̀ gbà wọlé ìtumọ̀ méjì òun náà lágbà wọlé nínú àwọn ìtumọ̀ mẹ́rin alákọ̀ọ́kọ́ ń bẹ̀ tí wọ́n ní à gbọ́dọ̀ gbà wọlé àwọn kan sọ wípé sìjìlì yẹn malaku kan ló ń jẹ́ bẹ́ẹ̀ malaika kan òun ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ gba àwọn rìwáyà wá pé ọlọ́run ọba yóò jẹ́ tó ṣe yí pé yóò kà mà bí ìgbà tí malaika ti ń sẹ́ ti ń jẹ́ sí jìl bí ìgbà tó bá ká kíni tó bá fòdì tó bá ká ìwé wọ́n wá ní malaika kan ní ń jẹ́ bẹ́ẹ̀ pé malaika yẹn ni máa kọ nǹkan àwọn ọmọ èèyàn lẹ́ẹ̀lẹ́ẹ̀ òun lọ̀gá gbogbo àwọn màláìka tí wọ́n kọ nǹkan lẹ́lẹ̀ tí wọ́n bá ti wá kọ́ tán wọn kò lè lọ́wọ́ òní ọ̀wà fóòdì ẹ̀ nígbà tí yẹn bá ti kú tán yóò wá fóòdì ìwé yẹn pé so bí tí wọ́n fóòdì ìwé ẹnì kọ̀ọ̀kan tó bá ti kú tán tí wọ́n padà wá sí fúnjọ́ gbèdé àkèámà pé bẹ́ẹ̀ lọ́lọ́run ọba ò ṣe kí ni o ni ó ti ká sánmà àti lẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn afa sọ pé ìtumọ̀ ilé àlè gbà wọlé lóbi lọ́wọ́ bàbá ká sánmà àti lẹ́lẹ̀ inú ọwọ́ ọlọ́run bàbá yìí ni ọwọ́ àti òní lè hàn jáde t'aba pe nkan ní kéèyàn tọwa nkan so ìmọ̀ èèyàn èèyàn tọ̀ wá ń gbà mí lè jẹ́ kéèyàn fòdì nǹkan kéèyàn ká jọ ó dẹ̀ lè jẹ́ pé kéèyàn fi nǹkan pamọ́ àlèkfà kéèyàn fi nkan pamọ́ kẹ́niyàn ó má lè rí i ó ti kó pamọ́ sínú ibìkan báyìí náà ó rẹ̀ nìyẹn ó kájọ síbi kan tẹ́ ẹ̀ níta tẹ́ bá yẹ so wọ́n ṣàlàyé fún wa yìí pé a gbọ́dọ̀ gba irú tùmọ̀ báyìí a ní gbà wọlé gbogbo ìwáyà tán bá ní kí wọ́n mú wa lórí ẹ kò ní jẹ́ nǹkan tí a gbà wọlé ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì náà ni pé àwọn kan sọ fún wa pé àsìjìlù wípé ó kọ ọ̀kan nínú àwọn sọ̀hábà oníjẹ́sìjìlù wípé ìka olómọ jẹ́ tí máa bá nàbí ikọ̀ nǹkan lẹ́ẹ̀lẹ́ àwọn àfáà ní gbogbo ọ̀rọ̀ tá a wá pátá yányán àròkọ kankan náà àwọn sọ̀hábà o tí ń jẹ́ sí jílù o tí wàá máa kọ nǹkan lẹ̀ fànàbí wọn ni ọlọ́run ọba ní òun ó kà á sánmà òun ó bí ìgbà tí sọ̀hábà ti ń jẹ́ sí jílù bí ìgbà tó bá fóòdì kí ni o tó bá ti kó ìwé tó bá kọ lọ́dọ̀ ànàbísà sálàm yóò wá kójọ yóò wá kájọ so torí ẹ̀ ló a tuma rebe, bẹ́ẹ̀ ìtumọ̀ wo wá ni àwa máa tuma alákọ̀ọ́kọ́ ká tó túmọ̀ túmọ̀ tí a fẹ́ tuma, òun náà ní wípé ìtumọ̀ sìjínù tí a kọ́kọ́ mú wá sìjínù lè tuma túmọ̀ méjì ìtumọ̀ alákọ̀ọ́kọ́ òun gangan jẹ́ alikitaabu so ìtumọ̀ ti sí jílù tó máa ń túmọ̀ sí nìyẹn so sí jílù wa a máa túmọ̀ rẹ̀ sí kíni o alikitab so a túmọ̀ rẹ̀ sí alkitab so ẹlẹ́ẹ̀kejì òun náà ni asọ̀hífà pépà kitab sẹ́yìn pé kìtáàbù a máa òun a máa tóbi so asọ̀hífà òun náà ni kíni o. òun náà ni ẹlẹ́ẹ̀kejì so tẹ́mọ̀ ní alikitaabu tó wà lẹ́yìn yẹn ìtumọ̀ kalama túmọ̀ o alilikutubi tó wà lẹ́yìn yẹn alikutubu tó wà ń èyí ó rò pé ni àrítún ẹ̀ níwèé káwọn pé àjámù kitaabu ó alikutubu àwọn afọ́ni tẹ̀síìrì ní àní túmọ̀ rẹ̀ níwèé ìta túmọ̀ òun náà ni kìtáàbù ó máa túmọ̀ sí maktubu ntaakọ kìtáàbù máa túmọ̀ sí kíni ọ maktubu so nǹkan tá a ni maktubu nǹkan tá a kọ yẹn ìgbà tó wá pọ̀ òun ni di kíni o kútúbù àwọn nǹkan tá a kọ àwa ní pé a pè níwèé sìjìlì yẹn lápè ní kíni o so iwe iṣẹ́ oníṣì jíìlì ìyẹn ni pé kàtọ́ yìí sì jíìlì lìlìkútùbì lìlìkútùbì yẹn ó wá máa jẹ́ nǹkan tó níta alùkù pẹ̀lú sì jíìlì tó sopọ̀ mọ́ kí ni o àsìjìlù òun náà ni wípé ìwé tó jẹ́ wípé ó kó àwọn nǹkan tá a kọ sínú. Si ọjọ́ tó ṣe ẹ yóò mọ̀ náà ti wí sàmà. yóò mọ̀ náà ti wí sàmà àkàtà iye ṣèyí lèmi kó tó bẹ̀. ẹ rí ọjọ́ tí àwọn ọlọ́run ọba tá a kà sánmọ̀ jọ gẹ́gẹ́ bí kíkájọ tá a máa ń ká kíkájọ tó jẹ́ wípé a máa ń ká ìwé èyí tó jẹ́ pé. ó kó gbogbo nǹkan tá a kọ sínú ènìyàn gẹ́gẹ́ bá a ti ìwé bá ti kú báyìí ìwé tó kó gbogbo kí o ní tí wọ́n kọ ọ́ fún ẹni yẹn sókèlè ní sinmi báyìí gẹ́gẹ́ bá a ti máa ka jọ bẹ́ẹ̀ lè o bẹ́ẹ̀ bó ti ka so ní tá a tún mọ̀ bẹ́ẹ̀ nítumọ̀ táwọn àfa ń sọ àní sọ pé gẹ́gẹ́ bí fáìlì ó ti máa ń ṣe kíni o ó ti máa ń kó ìwé sínú táwọn máa ń túmọ̀ ara ìwé onísìjìlù ìtumọ̀ àkọ́kọ́ táwọn àfa sọ nìyẹn ìwé oní ìkejì ní asọ̀hífà ìwé gẹ́gẹ́ bí kíni o ìwé tá a máa ìwé tá a kọ nǹkan sínú ẹ̀ àsìjìlù lìlìkútùbì ìwé tó wà fún kí ni o kíkọ iṣẹ́ ọmọ ènìyàn gẹ́gẹ́ bó ti máa ń di kíkájọ nígbà tọ́mọ èèyàn bá kú tán bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ bó ti ké kí ni o ni ó ti ka sàmàjọ ìtumọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì sọ ìtumọ̀ sọ ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìtumọ̀ wípé. So, sìjìlù máa jẹ́ sọ̀hífà pépà maktubu ní nǹkan tá a kọ lìlìkútùbù yẹn láàmù tó wà mí ó kàn wà ń bẹ̀ ni a máa wà bẹ́ẹ̀ a wá dàbí mọ̀fúlù bìí fún ẹ̀ sìjìlù gẹ́gẹ́ bí ìwé ó ti máa ń kó sínú alimakituba ìntàbákọ so ìwé nísìnyí báyìí tẹ́ bá kọ nǹkan sínú ẹ̀ báyìí gbogbo tẹ́ ẹ kọ sínú ìwé yẹn kí ni ó ṣe kí ni o yóò wà nínú rẹ̀ ni tí ó ṣe kí ni o tí ó wà nínú ẹ̀ kò lè wà ní àbí tàwé ni ó wà kò lè wà ní tàwé rẹ̀ lẹ̀ so tẹ́ ẹ bá kọ yẹn orí pépà ni ó ṣe kí ni o òní ó wà ọjọ́ tá a kà sán mà jọ gẹ́gẹ́ bí ìgbà tí pépà bá ká nǹkan tí ó bá kó kí ni o tó bá kọ̀ bá nǹkan tí kí ni o tá a kọ sínú ẹ̀ tó kó jọ sínú gẹ́gẹ́ bẹ́ẹ̀ láti ṣe kí ni o láti kásímọ̀ jọ. ṣé nǹkan tí mo sọ yìí ó kílẹ̀ sí wa báyìí so látara bẹ́ẹ̀ eléyìí ni so eléyìí ni nǹkan táwọn àfáà fẹ́ ká túmọ̀ tọ́yúl alákọ̀ọ́kọ́ ni tọ́yúl kìtàb alalimakutu ká ká ìwé nígbà tẹ́lẹ̀ kọ̀ọ̀kan bá ti kú wọ́n ká ìwé iṣẹ́ rẹ̀ wọ́n ká láàmù tó wá wà ń bẹ yẹn máa túmọ̀ àlá a jẹ wọn á ká ìwé rẹ̀ jọ alàlì kíni ọ alàlì mọ̀kẹ́tù lórí nǹkan tí wọ́n ṣe kíni o tí wọ́n ti kọ́ọ́lẹ̀ fún wọn kàwé rẹ̀ jọ ń bẹ irú kíkájọ yẹn náà láti kíni o lákàsánmọ́jọ àbí kíkájọ ló jẹ́ wípé ìwé ìmọ̀ kó sínú nǹkan tá a bá kọ sínú ẹ̀ bẹ́ẹ̀ náà ọlọ́wọ́n bó ti ká kíni o ni ó ti ká sánmọ́jọ eléyìí nǹkan tí ìtumọ̀ kánú méjèèjì yìí òun náà ni àwọn àfáà fẹ́ kí a túmọ̀ náà. bàdá na àwàlà kọ́lẹ́bí nùhìndù. ọlọ́run bá tí ọlá rẹ̀ ga ó wá ń ṣàlàyé fún wa yí pé kàmá bàdá na awala kọ́lẹ́bí nùhìndù ọlọ́run bá fẹ́ ṣàlàyé fún wa torí pé ọ̀rọ̀ báàsù. ọ̀rọ̀ gbéǹde ọlọ́run bá ń ṣàlàyé ẹ̀ fún wa bọ̀ látẹ̀yìn wá ọlọ́run ń ṣàlàyé fún wa ló fi àwọn kan gbà yìí pé sánmọ̀jọ yìí ni lẹ́yìn fífọn fèrè alákọ̀ọ́kọ́ tí gbogbo àwọn èèyàn ti kú tán yányá bá ti sọ yìí tó bá kájọ tán yóò béèrè yìí pé ayé náà ọba ta ló tún sọ pé òun tún sọ pé òun tún ní nǹkan lẹ́yìn òun ọlọ́run ọlọ́run bọ́ wàá ṣẹ̀ṣẹ̀ wàá gbé wa dìde ọwọ́ ni kà má bàdá ná awọ́là kọ́lìkì. ọlọ́run ní gẹ́gẹ́ bá a ti bẹ̀rẹ̀ awọ́là kọ́lìkì ń bá a ti bẹ̀rẹ̀ dẹ́dà nà ídù awọ́là kọ́lìkì bẹ́ẹ̀ náà là dá ìbẹ̀rẹ̀ ẹ̀dẹ́dá yẹn náà dọ̀mí mi pa àrọ́ síbi awala kálíkì náà ni bẹ́ẹ̀ náà láàdá ìbẹ̀rẹ̀ ẹ̀dẹ́dá yẹn láàdá padà lóbi jẹ́ pé àwọn afá máa ń ṣàlàyé pé bá a ti wáyé náà òun náà lọ́lọ́wọ́ bó tún dá wa padà ìgbàdá délé ayé oríṣiríṣi nǹkan la ṣe ìgbàdá délé ayé ẹlòmíì gbàdó délé ayé wọn kọlà fún tó bá dìde ńlẹ̀ẹ́lẹ̀ kò ní sílà mọ́ tó bá ń sọ nìyẹn awala kọ́líkín ni so gbogbo tá a ní láyé tí a ní láyé padà yẹn ọlọ́run ó dá wa padà àbí a nírùngbọ̀n ni bóyá ní kinní kan ni gbogbo bẹ́ẹ̀ gbogbo kinní yẹn padà yẹn ọlọ́run ó dá wa padà sẹ́yìn ló fi jẹ́ pé gbàdúrà ọlọ́run bá ń ṣàlàyé fún àwọn tó ń jẹ́ àwọn sọ̀hábà ó ní ìnákùn màṣúrù tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmà wọ́n gbé yín dìde ìlàlọ́yè azawajal sọ́dọ̀ ọlọ́run ọba ó ní ẹ wà ní òràátá òfààtà gúrùlàn ẹ wà ní kò ní sásọ kankan lára yín lẹ́ẹ̀fi dìde kò sí pé asọ kankan nìyí lẹ́ẹ̀fi dìde lẹ̀ lẹ́yìn wá gbà náà tí ò sí asọ kankan lẹ́ẹ̀fi dìde lẹ̀ kò sí bàtà kò sí kankan. ó tún wá ní gúrùlà ẹ wà lẹ́nu tó ṣe yí pé gbogbo abẹ́ tí wọ́n ti dá fún yín yẹn yóò padà dàbí kí ni o ntí yóò dà ẹ ní ní abẹ́ dídá kankan ma dídá etí wọn ọ̀dá èdè rẹ̀ yóò ṣe kí ni o ní ọ̀padà sí lóbi pé bá a ti wà ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bẹ́ẹ̀ náà láti rí láti rí bá a ti wà ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kí gbogbo nǹkan tó máa gúrò lára wa lóòótọ́ ni a ní bọ́dì tí ó ṣe dáadáa ó ti ní ebi kálukú ó ti tóbi tó oníkálukú ó ti ṣètò ṣùgbọ́n nǹkan gbogbo nǹkan tó lékún lára wa ńgbà tá a délé ayé yẹn kò ní síbẹ̀ mọ́ bá a ti wá ń gẹlẹ́ tá a bẹ̀rẹ̀ ayé wa yẹn bí wọ́n ti bí wa ńgbà tá a wà ń kékeré yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà là á dìde lẹ̀ ẹni pé bọ́dì wọn kàn tóbi ni tá a lè máa sọ yí pé a lè fi máa sọ pé à ń sáré àbá ń ṣe gbogbo ẹ̀ so lọ́lọ́wọ́n bá ń ṣàlàyé fún wa ń bíi pé nàbí wọn ṣàlàyé fún wa pé ọjọ́ gbèndé alikiyama àlè ìhádà ni àlè ìhádà ni wípé akàndọ́ padà síbi tó ti ń bọ̀ wá adáyàn padà síbi gíní o ibi tí ti ń bọ̀ wá bó ti bí o ti délé ayé yẹn náà láti gbé ọ dìde kìí ṣe wípé atúnbẹ̀ẹ̀sẹ̀ máa wá máa ẹ pé ẹjẹ́ atójú ẹ ẹjẹ́ àrìníw ká fún lójú mi ẹjẹ́ ká fún ní etí mi ẹjẹ́ ká fún ní kíni ọwọ́ mi ẹjẹ́ ká fún lẹ́sẹ̀ mi lọ́lọ́run sọ báyìí pé wúwà àlàyé ayé ọlọ́run ni tó rọrùn fún mi ọlọ́run ni ó simple èmi wọn bó ti ra gúrò lọ sókè èmi náà wọn gbẹgbẹ àtúntì dán padà wàsálẹ̀ padà so bó ti bẹ̀rẹ̀ yẹn gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà lọ́lọ́run bó ti gbé wa dìde ló fi jẹ́ pé a gbọ́dọ̀ nígbàgbọ́ nínú pé ọlọ́run ọba ó gbé wa dìde àwọn àfáà ṣàlàyé fún wa pé àìmọye àmì lọ́lọ́run ọba ti fi hàn wá pé òun lè gbé wa dìde nínú àwọn àmì tọ́lọ́run bá fi hàn wá bóun lè gbé wa dìde tá a bá lọ wọnú sọ́tò bá kọ́rọ̀ ní nǹkan ayà kúránì bẹ́ẹ̀ kọ̀fẹ́ ṣàlàyé àwọn àmì yẹn náà ní fún wa ni tó bí kọ́mọ̀ jẹ́ pé yóò máa gbà wá lásìkò ọlọ́run ní kíkan náà àwọn tán jẹ́ àwọn Banu Israel kí ó jẹ́ nǹkan tó ṣe yí pé ó kú wọ́n wá fẹ́ ma wàyé bí kọ̀tàtún nafsan fadara tún fi hà wàlúwàwù mú kùrẹ́jọ́nù màkúntún tẹ̀tùmù nígbà tí ẹnìkan kú àyàn wa fẹ́ mọ̀ yìí pé àwọn àfẹ́ mẹ́ńtọ́ pa dandan wọ́n sọ fún Musa yìí pé àfẹ́ pa dandan ọlọ́run ni kí wọ́n pa màálù wọ́n dààmú lọ gbogbo oríṣiríṣi nǹkan ni ọ̀sẹ̀ lẹ́sìn wọn di eléyìí ọlọ́run nígbà náà bá gbóòórùn ti fẹ́ ṣe ọlọ́run ni ìdìrìbù òbí bá adìẹ ọlọ́run ni ẹ fi apá kan nínú ẹ ẹ fi nà ọlọ́run ni ìdìrìbù òbí bá adìẹ ẹ fi apá kan nínú ẹ ẹ kí ni ọ ẹ fi bẹ́ẹ̀ ni fi nà báyìí ọlọ́run bá dẹ̀ kó ṣe kí ni o ọlọ́run ní kókó dìde ńlẹ̀ kó sì sẹ̀mí ó dẹ̀ sọ fún wa yín pé ẹni tó pa òun nìyí kálátìlẹ̀ bá àfihàn yìí pé ọlọ́run ọba tó gbé ọmọ èèyàn dìde ẹni tó ti kú nìyẹn ọlọ́run sì gbé dìde anabi ibrahim alayhi salatu wa salam nígbà tí ó bè lọ́wọ́ ọlọ́run ọba nínú sọ́tù bá kọ́rọ̀ náà lọ́wọ́ ó ní wọ ọlọ́run ọba kayfa tuhyil mauta báwo ló ti máa ń sòkú lẹ́mìí ọlọ́run ní kó lọ mú ẹyẹ mẹ́rin àwọn ẹyẹ mẹ́rin yẹn kó kó gún wọn kó lọ kó kó kó pa wọn kó ṣe gbogbo ẹ̀ lẹ́yìn ìgbà náà kó fọn wọn káàkiri síbì kan kó wá máa pé ó kó ẹyẹ kọ̀ọ̀kan tó bá mú àwọn ẹyẹ yóò sì máa sarajọ wọ́n sì di ẹyẹ wọ́n sì dá lóhùn ọlọ́run bá jẹ́ kó fi lè bá a mọ̀ pé ọlọ́run bá ó gbé wa dìde tí ò sí méjì ń bẹ nígbà tí ìkànnú àwọn tó ń jẹ́ àǹbá ní Ísírẹ́lì àwọn kan pé Uzairu ni àwọn kan ní ẹlòmíì ni ìkànnì àdó jẹ́ àǹbá ní Ísírẹ́lì àwọn kọjá lọ ó débi tọ́lọ́ bá parẹ́ hawi atanala olùṣìà ìlú tó yẹ bó ti ṣe kí ni o tó ti parẹ́ náà ẹ̀ ọ̀nà òbí bóòlù ọlọ́run níbẹ̀ sàn ilé lẹ́mìí à títí ti yọ lára èèyàn báyìí kéèyàn orí egun tí wọ́n ti fi egun ẹnìkan náà ti fi kọ́lé kọ́ àwọn òkè bọ́ọ̀lù náà ti fẹ́ gbóhùn ti dìde ọlọ́run ní ìwọ gangan ń fi ọ́ ṣàpèjúwe ìgbédìde fàmáta ọlọ́ omi àtàmì ọlọ́run pa fún ó dídí hundred years summa ba'athahu ọlọ́run á gbé dìde ṣùgbọ́n ọlọ́run abẹ́ kọ́ mọ̀ ọlọ́run kò wo ràkúnmí rẹ̀ ràkúnmí òun ti jẹ ràtán yányán kò tẹ̀lé nífẹ̀ẹ́ rí kankan bẹ́ẹ̀ mọ́ oúnjẹ tó wá gbé dání ọlọ́run bọ̀ wá jẹ́ kó wò yí padà lámìyà tàgẹ́jà kò yí padà oúnjẹ láàrin hundred years <laughs> ràkúnmí ti jẹra oúnjẹ ó sì oúnjẹ ló sì gbé dání tí fi ń travel lọ òun sì wà bó ti wà gẹ́gẹ́ lọ́wọ́ ẹ̀ pé ó kọjá rí làákàyè rẹ̀ kọ́ máa wọ pé ah ràkúnmí ti jẹ ràdẹ ó jẹ ló jẹ pé ìjọ kejì gan yóò ti máa rùn téèyàn bá gbé jẹ láàárọ̀ gbàmí ìgbà tó bá ti rọ̀lẹ́ gan èèyàn níbẹ̀ lè jẹ̀mí ìmọ̀ gan tí ó ti máa rùn. sọ ọlọ́run jẹ́ kọ́mọ̀ pé hundred years lòun ti pa òun sì tó jí padà. òun ṣe kíni o òun ṣe kíni o ó sì jí padà. sọ ọlọ́run bá ti mú àwọn oríṣi àwọn àpèjúwe wa àwọn kan kọjá lọ wàá ń olúfò wọ́n lọ agbára lè mọ òtún wọ́n bẹ̀rù kú ọlọ́run ti pa wọn súnmọ́ àyà ọlọ́dún padà sí wọn lẹ́mìí padà lọ́sọ̀tún bá kọ́rọ̀ náà ni. sọlọ́wọ́n bá ń ṣàlàyé fún wa kálíbà àmọ́ pé ọlọ́wọ́n ọba yóò gbé wa dìde gbogbo bí tá a wà yìí kẹ́yìn ọmọ rògbé bẹ́ẹ̀ kò sí gbèǹde gbèǹde ń bẹ ọlọ́run tún fi ṣe yí sábìnú Mariam kó wálé ayé àmì tọ́lọ́wọ́n bá fún ni pé kẹ́yìn òkú kó sì gbé dìde kó káwọn káwọn rí pé eléyìí tó ti kú tó ti kú tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ yóò dẹ̀ gbé dìde àwọn yóò dẹ̀ rí báyìí yóò sì padà kú padà káwọn lọ́lọ́wọ́n bò ní gbé yẹn dìde ọlọ́run gbé yàn dìde o ọlọ́run sọ fún wa yìí pé kàmá bàdáàna awàlà. kàmá bàdáàna awàlà kọ́lẹ́fẹ̀ ọlọ́run ní bá a ti bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ẹ̀dẹ́dà yín bẹ́ẹ̀ náà là á dá ìbẹ̀rẹ̀ ẹ̀dẹ́dà yẹn bẹ́ẹ̀ làwọn ọlọ́run ọba á dá padà tí ò sí èméjì bẹ́ẹ̀ náà. ọlọ́run ni wàá dání ọlọ́run tó mú àlàyé náà ọlọ́run ni àdéhùn nìyẹn ó ti di àdéhùn àlẹ́ iná lórí wa bí ẹ bá lo àlá ọlọ́run ni ọlọ́run ọba ni máa ń sọ nǹkan di ọ̀ràn yẹn fún ara rẹ̀ ó lè mí gẹ́gẹ́ ọmọ ọ̀ràn yẹn fún ara mi tí màá ṣe kátàbà àlà nafsi rahma ọlọ́run ló sọ pé wọ́n máa ṣàánú láyé ń bì tó bá lóun ò ní ṣàánú ni yóò ti parí ayé rẹ̀ ṣùgbọ́n ó ti sọ́dọ̀ ọ̀ràn yẹn fún ara rẹ̀ pé wọ́n máa ṣàánú ẹ̀yìn ọba àmọ́ jẹra wọn ọba àmọ́ ṣe kíní kan wọ́n sá wò yín ràn ni pé àlìkámọ̀ lọ́wọ́ tó fi àjẹ yín tí ìbá ṣe bẹ́ẹ̀ ni gbogbo dáhùn ṣe ń gbà mí ọlọ́run ti pàwé rẹ̀ so yóò ti parí ayé yẹn ṣùgbọ́n ó ti sọ pé ìgbà tó wọ́n parí ni kò dẹ̀ ní yí padà so ọlọ́run tó gbogbo gbé wa dìde náà ni wá dání alẹ́ yìí náà ọlọ́run àdéhùn ni ọlọ́run àdéhùn ti ń bẹ lórí àwọn ọlọ́run ni tí ò sí èmi jí ń bẹ náà. inna kunna ọlọ́run ọlọ́run ọba á ṣe ń ta ni àwa ni wò ó èmi náà mo kú ní màá gbé dìde mo sì tún ní gbé dìde máa ọlọ́run kò ní rí bẹ́ẹ̀ o <laughs> ọlọ́run iná kúnná fa ìlì káwọn mùsùlùmí lè bá a máa dájú. ọlọ́run ní nǹkan tá a láṣẹ yẹn ọlọ́run àwọn ọlọ́run ọba ó ṣe ni tí ò sí èméjì ń bẹ náà. wàlàkọ̀dà kàtàbẹ̀lá fi sàkúrì mi ń bá dìbíkì. ọlọ́run ọba wa fẹ́ ṣàlàyé fún wa ní àyà one hundred and five ọlọ́run fẹ́ ṣàlàyé fún wa àwa tá a jẹ́ mùsùlùmí kí gbàgbọ́ wo lè bá àárín lẹ̀ dáadáa ọ̀rọ̀ báfù ọ̀rọ̀ gbéǹde lọ́lọ́run kọ́kọ́ ṣàlàyé yẹn so níbí ọlọ́run fẹ́ ṣàlàyé pé àwa tá a jẹ́ mùsùlùmí kọ́kàn àwa ó balẹ̀ àdéhùn ọlọ́run ọba àdéhùn tí ò kì í yẹ̀ ni ọlọ́run fẹ́ ṣàlàyé ó ti sàwọn àdéhùn kan láyé kò lè yẹ̀ ó dẹ̀ tún sàdéhùn tàlìkì àmà náà pé ẹni bá ti jẹ́ mùsùlùmí àlìjánná náà ni ó dé sí àdéhùn eléyìí náà kò lè yẹ ọlọ́ni wàhálà kọ́dí kàtàbùnà. ọlọ́ni àti kọ sílẹ̀ pizza búrì lóòótọ́ ni gbogbo wa la máa ń gbọ́ wípé ẹ̀ zabur tí àkànní ń jẹ́ zaburọ́ wípé ìwé ànábì Dáúd wípé òun ní jẹ́ azabur ṣùgbọ́n níbí kò kí ń ṣe ìwé ànábì Dáúd ni ó ń rìn fáàsì gẹ́gẹ́ bí àwọn àfa onítẹ̀fsíìrì gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní kò kí ń ṣe ìwé Dáúdù òun ni ó rìn fáàsì ń bì zaburu tó ń bẹ́ ń bì ìtumọ̀ tó túmọ̀ sí ni alikitaabu ìwé bódú ti wá jẹ́ alikitaabu ismail jíǹsì tí wọ́n ní gbogbo òwe tó wá látọ̀dọ̀ ọlọ́run ni lórí ìfà àlọ́ba kì í ṣe zebúrù nìkan òun lórí ìfà àlọ́ba gbogbo òwe tó wá látọ̀dọ̀ ọlọ́run àtàwọ̀rọ̀t àlìkèjì kùránì sùfù ibrahima sùfù musa so gbogbo àwọn òwe tó wá pátá yányán látọ̀dọ̀ ọlọ́run ìta àmà àti ìta àmà òun ni àzàbúrù òun ló lọ rí fa àlọ́ọ̀bá ọlọ́run wa ni wàhálà kọ́dí katabna. wàhálà kọ́dí katabna bí zaburi mi ń bá dé. ọlọ́ni àwọn ọlọ́run ọba àti lọ́ọ́kọ́ sí inú àzàbúrù gbogbo òwe tó wá látọ̀dọ̀ wa òun la kọ́ sí mi ń lẹ́yìn ìgbà tá a kọ́ sínú ìta ń pè ní díkìrù kí là ń pè ní díkìrù òun náà ni Allahu al-mahfuz so n ti ń jẹ́ díkìrù nìyẹn níbi ẹ̀hún kìí ṣe kìí ṣe kùránì kìí dẹ̀ ṣe rántí so àdíkìrù tó ń bẹ́ yẹn ni Allahu al òun náà ni wàhálà ńlá gbogbo nǹkan ní bẹnu tiẹ̀ gbogbo nǹkan ní bẹnu ẹ̀ gbogbo oníkálukú ó dì láyé pátá yẹn tá a dà tá a fi kú tá a lè kí a mọ̀ fi dé tó gbogbo ẹ̀ pátá ọlọ́run ti kọ́ sí wọn láwọn ìmọ̀ àfọwọ́sí iwájú ọlọ́run báyìí lọ́wọ́ àtọ́lọ́run wò ọlọ́run ọba tó bá lóun dá láwù òun dá kọ́làmù láwù ìtàn pé láwù yẹn náà pé láwù ni màá fún un gbogbo nǹkan bá lọ́run ti kọ́ wà ń da umulikitaabi òun náà tó ń pè ní umulikitaabi ọ̀dọ̀ ọlọ́run ni gbogbo ntí gbogbo òwe tí ọlọ́run sọ kalẹ̀ yẹn ọlọ́run kọ kùránì síbẹ̀ láti bẹ̀rẹ̀ dóbi dópin àti gbogbo tó bá ti parẹ́ àti gbogbo dáwọ̀ màmá nínú kùránì gbogbo ẹ̀ ló nínú uh, gbogbo òwe tó ṣáájú lọ gbogbo bá kọ síbẹ̀ so òní ọlọ́run ara ti gbogbo òwe tá a wá kọ o ọlọ́run ti kọ gbogbo ẹ alifa sana fifty thousand years kọmila kọliki sama wa ti wọn hàrù kó tó dá sama àti lẹlẹ kó tó àgbẹ̀ wọn dá sama àti lẹlẹ ṣáájú àwa báyìí o kọlọ́run tó wá dá wa gangan so látara bẹ́ẹ̀ ọlọ́run ni a ti kọ sínú àdúgbò. wàlàkọ̀lẹ̀ kàtàbẹ́lẹ́ fi zàbúrì mi bá ní dìkì ọlọ́run lẹ́yìn ìgbà tá a kọ sínú láwùlì mahfuz àwa kọ sínú gbogbo òwe tá a fẹ́ sọ kalẹ̀ kí la kọ́ bẹ́ẹ̀. anal ọlọ́ni anal hardo ọlọ́ni ilẹ̀ ẹlẹ́ta ń wò yìí ọ̀nà méjì làwọn afa túmọ̀ ẹ̀ sí alákọ̀ọ́kọ́ nìyẹn anal hardo ọlọ́ni ilẹ̀ ẹlẹ́ta ń wò yìí àwọn tí ó kọ̀ntró rẹ̀ àwọn tí ó control ẹlẹ́yìí tí ò sí èméjì ń bẹ yẹ̀rí so á ìbáàdì àsọ̀rọ̀ àwọn ẹrú sì mi tí wọ́n jẹ́ ní ire òun ni wọ́n control rẹ̀ àwọn afáàní báàdà nùzúlì Isa ní sàlọ́tò sàlọ́ lẹ́yìn ìsọ̀kalẹ̀ Jésù àwa mùsùlùmí ni gbogbo lẹ̀ pátáyáyá àwọn alákọ̀ntró rẹ̀ tí ò sí èméjì ń bẹ ọlọ́run bá ti ṣàlàyé eléyìí sílẹ̀ tó yẹ pé nínú swatu nùrù ọlọ́run ọba ti ṣàdéhùn wípé orí ilẹ̀ yìí àwa tá a jẹ́ mùsùlùmí àwa la kọ̀ǹtúrò rẹ̀ bí wàá lulẹ̀ ká kèfèrí ó ṣe tó kí wọ́n kọ̀ǹtúrò rẹ̀ tó mùsùlùmí náà ló padà kọ̀ǹtúrò ẹ̀ ọlọ́run ni wa'ada Allahu alladhina amanu minkum ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo sọ́túnú ráyà fifty five ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo nínú yín ọlọ́run ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo nínú yín tí wọ́n jẹ́ ẹni tó jẹ́ wípé wọ́n jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ eré àwọn tí ó ṣẹ́kù ń gbà náà ọlọ́run ti ṣàdéhùn fún wa. àwọn ni wọ́n jẹ́ ọlọ́run lórí ilẹ̀ ọlọ́run àwọn ọlọ́run ní àwọn tó ṣáájú lọ àwọn ànábì ọlọ́run ọba náà ọlọ́run máa ń gba ilẹ̀ ẹlẹ̀ fún wọn àwọn ọmọ ṣe kèfèrí àwọn ànábì ọlọ́wọ́ dè wọ́n dẹ̀ gba gbogbo lẹ́lẹ̀ bánábì ti dé ń gba ilẹ̀ ẹlẹ̀ fún tó dẹ̀ sí borí àwọn kèfèrí ọlọ́ni àjẹ kẹ́yẹ pé gbogbo àwọn tó bá ṣẹ́kù ń gbà náà àwọn ni ó borí tẹ́yẹ́yẹ́ ọlọ́wọ́ láyé mú kíná nínú àwọn dín náà. ọlọ́ni ẹ̀sìn tí wọ́n jẹ́ àrísìn dáadáa ọlọ́ni ọlọ́run wàá sọ dé ọ̀run gbogbo ẹ̀sìn tó ń di wa lọ́wọ́ tí wọ́n ti lọ mú gbogbo àwọn aburú tó wà lórílẹ̀ ẹni tí wọn ò di lọ́wọ́ directly wọ́n di lọ́wọ́ indirectly nígbà tí wọ́n bá gbé tẹ́lì sínú yàrá rẹ̀ so o sẹ́yìn pé ó ti di lọ́wọ́ indirectly so gbogbo nǹkan padàyà tí wọ́n ti gbé àwọn nǹkan tí ó máa kó láì tí wọ́n ti gbé fún so wọ́n ó di lọ́wọ́ indirectly so látara bẹ́ẹ̀ ọlọ́ni àwa tá a jẹ́ mùsùlùmí àwa náà là á jẹ́ tó ṣe wí pé ilẹ̀ ẹlẹ́ta wà níbẹ̀ yìí ọlọ́run ti kọ́ lẹ̀ bẹ́ẹ̀ pé àwa lá jogún ẹ̀ ọlọ́run ní di haufin amna ọlọ́run ni àwa mùsùlùmí inú bẹ̀rù láwa o bá a ti wà nínú bẹ̀rù yẹn tó ọlọ́dọ̀ wa yá àwa wà lẹ́ni tí ó wà nínú ìfọ̀kànbalẹ̀ ìfọ̀kànbalẹ̀ yóò padà mú wa fún wa so ilẹ̀ ẹlẹ́yìí ọlọ́run ti kọ́ lẹ̀ síbẹ̀ kò sí ìwé tọ́lọ́run bá mú wa láyé tí ò ní kọ́ bẹ́ẹ̀ ọlọ́run ti sọ bẹ́ẹ̀ ó yẹ ti kọ́ sínú láwùl máfúùsì bẹ́ẹ̀ tí ò sí èméjì mbẹ ló fi jẹ́ pé tá a bá wà nù káwùfù àdéhùn ọlọ́run náà nípa wà nù káwùfù àdéhùn ọlọ́run náà nípa padà wà nù kí ni o alhamdu bá a ti wà nù bẹ̀rù àdéhùn ọlọ́run ni o ìfọ̀kànbalẹ̀ náà àdéhùn ọlọ́run náà nípa padà wà nù ìfọ̀kànbalẹ̀ tá a máa sin ẹ̀sìn wa tí ó rọ̀ wá lọ́rùn àdéhùn ọlọ́run ni so alákọ̀ọ́kọ́ nìyẹn pé ọlọ́run ọba ó ti kọ́ síbẹ̀ yìí pé annala hardo yẹrisu a ibadi asọ̀rọ̀. annala hardo yẹrisu a ibadi asọ̀rọ̀. ọlọ́run ọba ní ilẹ̀ ẹlẹ́yìí àwọn tó àwọn ẹrú sìn mi ọlọ́run ní àwọn náà ni wọ́n jẹ́ ẹni tí ó jogún rẹ̀ tán yányán so ọlọ́run bá sọ ọ́nù sọ́tò azab ayah twenty seven ọlọ́run ní wa àwòránṣà kún àrídọ̀hún wádìí yàrá òhún wá àmúwá àlàhùn wà àrídọ̀ ńlá ń tàtọ̀ hù á. وكان الله على كل شيء قدير وأورثكم ọlọ́ni gbogbo táwọn kèfèrí ní ilẹ̀ ẹlẹ́ wọn ilé wọn ni owó wọn ni ọlọ́ni gbogbo ẹ̀ pátá yányán òun náà lọ jẹ́ pé ẹ̀yin mùsùlùmí ayélujára padà wá ní ta fún rẹ̀ kọ́dà wà rí gan ẹgbẹ́ àwọn gan ò tẹ̀rí rárá ajẹ́kẹ́ mùsùlùmí ajẹ́kẹ́ ọlọ́ni ẹ̀yin lẹ́tù padà darí ẹ̀ wa kana Allahu ala kulli shay. wa kana Allahu ala kulli shay'in qadir. ọlọ́wọ́ wa kana Allahu ala kulli shay'in qadir rọ ọlọ́wọ́ ọba ọba tó lágbára lórí gbogbo nǹkan pátá yẹn so ìtumọ̀ alákọ̀ọ́kọ́ ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ó ti pé á dúró òun náà ni pé ardọ̀lìjánná ilẹ̀ àlìjánná àwọn alájogún ẹ̀ gbogbo ọdọ́ ẹ kí àwọn kèfèrí ó ní bẹ́ẹ̀ nígbà tí mo ti sin lọ́hùn àwọn aláwọ̀ ajogun rẹ̀ mọ́ ti ti wá sọlá wọn bá sọ inú sọ́tù zumar aya seventy four láti débi kálíbà mọ̀ pé àwa mùsùlùmí àwa ni àjogún ilẹ̀ ẹnu àlìjánná àwọn kèfèrí iná làwọn wà ní títí wọn ọlọ́ni wa kọ́ọ̀lù alhamdulilayi. nígbà tá a bá wọnú àlìjánná tán a ní a àmọ̀dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run o. ọba ló jẹ́ pé ó sàdéhùn fún wa ó dẹ̀ má déhùn náà ṣe. ọlọ́run wa mú wa jogún ilẹ̀ ẹlẹ́ àlìjẹ́nnà ọlọ́run mú wa jogún ẹ̀. ọlọ́run jẹ́ ká máa ṣe bó ti ká máa gbénú bó ti wù wá. ọlọ́run ní eléyìí máa dá o. taa a ṣe lẹ́sàn fún àwọn tó ṣiṣẹ́ so látara bẹ́ẹ̀ ó ti wà nù ìwé ọ̀dọ̀ ọlọ́run ó wà nù lawil mahfuz pé àwa tá a jẹ́ mùsùlùmí ká fọkàn balẹ̀ lẹ́yìn ìbẹ̀rù àwa náà la padà ní fọkàn balẹ̀ lórí ilẹ̀ tá a sin lọ́run dáadáa lẹ́yìn wá àgbà náà tó wá tún wá adijọ́ gbé dalkiyama àlìjánná ilẹ̀ àlìjánná mùsùlùmí nìkan náà ni ó jogún ẹ̀ so látara bẹ́ẹ̀ ọlọ́run bá ń ṣàlàyé lé fún wa ọlọ́run kọ́lọ́n jẹ́ kí àwa náà ká lẹ́tọ̀ọ́ sí ilẹ̀ àlìjánnà tó bá dijọ́ gbé dàrú kíá. àmín. ètí agbọ́ kọ́lọ́n jẹ́ sí wàhálà nfààní. àmín. kọ́lọ́n jẹ́ kó wúlò fún wa. àmín. subhanaka bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik. Naam.